díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀nkú. bàbá Charles olúọmọ eh, àwọn ọmọ rẹ eh, olúmọ olúmọ. ẹ̀rọ sàn alágbà ẹ̀bùjọ́ mẹ́ta. ẹ̀rọ kú wọ́n mi rìn wọ́n mi rìn sáà ẹ̀rọ wọ́n mi wá kí ẹ̀rọ mà àmì àmà. ọmọ bàbá ni ẹ̀ ok she also an actress. okay wọ́n pè ní ìwà You know film. bàbá Charles Olúmọ. bàbá Charles Olúmọ. ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọmọ yín lẹ dé wẹ́rẹ́ yìí. ọ̀dọ̀ ọmọ yín lẹ. ọlọ́mọ yóò ní lágbára ọ̀dọ̀ olókùn bàmíjẹ́ lágbára ọ̀dọ̀ ẹni ẹlẹ́nu ò ní gbọ̀dọ̀ lágbára ọ̀dọ̀.

tó bá ti tako àmín àmín àmín Jésù àmín Jésù àmín Jésù àmín. ẹ ṣé bàbá bàbá Charles Olúmọ bàbá ló bá wa lálejò yìí ẹ̀mí àwọn wòlíì. one one. ẹ one one. one one. kí ló ń jẹ́ one one. one hundred and one years ṣèbí last year lẹ celebrate hundred fún wọn. okay yes church. oh last year mani. last year last year. táàtà ṣe bẹ́ẹ̀ di hundred years. bẹ́ẹ̀ ni church. ah bani chance. bàbá àgbàpọ̀ bàbá ẹ kí àwọn ará ilé káwọn èèyàn wọn láyé ẹ kí wọn lé. mo kí gbogbo yín lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin àti lágbà pé ẹ kú ìfẹ́ mi o ẹ kú ìfẹ́ mi o. ẹdùnkẹ́lẹ́ é é o ẹbí òye tì í o àjọyìn àpò àjọyìn àgbà ojú tí ẹ fi ń tẹ̀lé Àgbàlá Gabriel ojú ìkòyè kòyè pẹ̀lú fà lẹ́fọ́ ojú òní fà lágbára ọlọ́run ẹni ṣiṣẹ́ ẹni ṣiṣẹ́ ẹni gbọ́dọ̀ lọ́dọ̀ aṣọ yìí kòyè fà ẹ̀ṣẹ̀ kọ́lé yìí kòyè ẹ̀ẹ́dì ẹ̀rí mẹ́rin. ẹ̀kọ́ pọ́ọ̀mù ẹ̀rí ìjọba ẹ̀kọ́ ọ̀dọ́ ẹ̀lẹ́lẹ́lẹ́ ìgbẹ́jì ẹ̀ṣúyè ẹ̀ṣẹ́ olúwa ẹ̀ṣẹ́ olúwa ẹ̀ṣẹ́ o. bàbá àgbà pò bàbá mi ẹ̀rà sá ẹ̀rà sá bó o nílé bàbá. bàbá ń bá yí o. sá. ń bá yí nàìjíríà ti. kí ló ń pọ́nà bẹ̀rẹ̀ àwọn ọba yìí o. ọlọ́wọ́ ọba yìí nàìjíríà. Ah, eh, àdúgbò bàbá ti wáyé àtàn eh. èmi èmi ló yẹ kí n wá lọ kí bàbá ah, eh. bàbá wa ló yẹ ká wá sọ́dọ̀ yìí ah, torí ẹ ti wá náà ó dẹ̀ pé ẹlẹ́gẹ̀dẹ̀ ẹlẹ́gẹ̀dẹ̀ tẹ máa wá ní ìbẹ̀ bàbá èmi náà dẹ̀ máa wá sá. àyìnbá tó inú náà láyọ̀ mi ẹ̀ kó àyẹ̀bá lè gbà oh. ó. bàbá ẹ wò ó dúpẹ́ bàbá mo dúpẹ́ mo dúpẹ́ sà mo dúpẹ́ sà ẹ ṣé sà àmì sà àmì sà àmì sà àmì sà àmì sà àmì sà bàbá mo dúpẹ́ ah, ẹ má tó má tó balẹ̀ ẹ má tó balẹ̀ ah, bàbá jẹ́ àsọdúnmọ́ bàbá mi náà àwọn náà àwọn náà balẹ̀ sàgbàlá Gabriel what a great joy what a great joy inú mi dùn láti gbàlejò yín bàbá àgbáyé ò dalẹ̀ bàbá àgbáyé yóò dalẹ̀ bàbá àgbáyé yóò dalẹ̀ bàbá jẹ́rẹ́ sọ́kì ni bàbá àgbáyé máa dalẹ̀ abẹ́ẹ̀dẹ̀ rí nígbà bàbá wa dé lódò rọ̀ olùtọ́ olùtọ́ pé ó ti rọ̀ láti sìn ilé tó yóò tó láti bàbá wa dé òjò wa rọ̀ bàbá yìí sí ẹ and rain is falling bàbá lẹ́ẹ̀kan sí ẹ tún kí àwọn yẹn wa. àmọ́ bí mo kí lọ́mọdé lọ́mọdé lọ́mọdé lọ́gbà o ẹ jẹ́ ẹ kú ìfẹ́ o. Hmm. ẹ tún fẹ́ mi o ẹ tún fẹ́ Àgbàlá Gabriel mi o hmm. ẹ ní ṣiṣẹ́ ẹ ní ṣiṣẹ́ ẹ ní ṣiṣẹ́ ẹ ní bọ́jọ́ lọ́jọ́ aṣọ yìí ní bọ́jọ́ lọ́jọ́ ìyàpálẹ̀ yóò wù àríjẹ inú ẹ ní àyílò ìṣọ́mọ́jì ní gbogbo ẹ ṣe o. bàbá bàbá bàbá níwọ̀n ọjọ́ mẹ́ta yìí kí làwọn kan tó tún yín rí kí làwọn kan tí kí làwọn kan tí ẹ kan sọ díẹ̀ kí làwọn kan tí ojú yín rí lẹ́nu ah. ọjọ́ mẹ́ta yìí.

yẹn o ó ní dùbò ní báyé bábá báyìí ọjọ́ máa lọ kúrò àná ti mú mi. wà á tún yìí wà á tún yìí wà á tún yìí wà á tún yìí wà á tún yìí wà á tún yìí lẹ́gbẹ̀ẹ́ ní báyà wà á tún yìí lẹ́gbẹ̀ẹ́ ní báyà ṣé mo dúpẹ́ o. ṣé o. bàbá ẹ wo mi ní sọ nǹkan méjì ní tí màá kàn sọ ni pé ẹ bá ń fún bàbá ní nǹkan mi ní sọ nǹkan méjì. èmi àtẹ̀yìn tá wo ọmọ bá ń wá owó wá bá ń wá owó gidi mi ní sọ nǹkan kan mi ní sọ pé kí bàbá máa ní ní kán nǹkan kan mi ní ní kán nǹkan àwọn bàbá wa ẹ má sunkún àwọn àǹtí ìsunkún lọ̀kan ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má sunkún lọ̀kan ẹ bẹ́ẹ̀ ni ó ní sọ anything ni pé ẹ bá ẹ̀yin èèyàn mi ẹ bá ń dún bàbá ń dún ẹ máa kọ́ sórí kíní ẹ máa kọ́ sórí kíní ẹ kàn máa kọ́ síbẹ̀ ẹ bá mi dún bàbá nínú ẹ bá ń dún bàbá nínú yìí hmm, ní sọ̀n kankan ẹ kàn bá ń dún ẹ wo ẹ wo bàbá dáadáa ẹ bá mi dùn wọn nú ẹ bá mi dùn wọn nú ẹ bá ń dùn ẹ kàn máa bá yìí ní sọ̀n kankan mi ní sọ anything ẹ kàn máa bá mi dùn wọn nú ẹ máa bá mi dùn wọn nú ẹ máa bá mi mo mo fi jésù bẹ̀yẹ̀ ẹ bá mi máa dùn wọ́n nú ẹ máa bá mi dùn wọ́n nú ẹ kàn máa kọ́ sórí péjì pé mo fún ọ ní iye báyìí mo fún ọ ní nǹkan báyìí mo fún ọ ní nǹkan báyìí mi ní sọ nǹkan kan bàbá ti lá ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá mi tún gbọ́dọ̀ máa sọ pé nǹkan kan ni wọ́n ṣe ń hàn ẹ kàn máa bá ń dùn wọ́n nú ẹ̀yẹ́ èèyàn mi ẹ máa bá dùn wọ́n nú àwọn èèyàn nínú àwọn dùn sí yín àwọn ẹ̀júwọ́ sí wọn ẹ̀júwọ́ sí wọn ẹ̀júwọ́ sí wọn ẹ̀júwọ́ sí wọn. àmín bàbá ẹgbẹ́ tẹ̀ fáwọn náà ń dàgbà àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín. lẹ́gbẹ̀rún ló lè bọ̀rọ̀ ẹ̀ fún owó pọ́ùn àmì bàbá ibà fọ́ kórí gẹ́gẹ́ sípìlà àmì lórúkọ jésù àmì bàbá àmì bàbá bàbá ẹgbọ́n lèmi náà lórí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmì bàbá àmì bàbá àmì bàbá àgbà ń wá owó kiri wá ọ̀tọ̀ ni tí màá transfer ọ̀tọ̀ ni káàsì máa fún bàbá owó àdúrà bá ń wá owó gidi wá bá ń wá owó wá bá mi lóò tóbi ọ̀tọ̀ ní transfer ọ̀tọ̀ lówó ọwọ́ báyìí bá ń gba bí bá ń gba fifty thousand wá ẹ bá ẹ bá ń dùn bàbá nínú ẹ bá ń dùn wọn nínú bàbá bá ẹ kàn máa dùn wọn mí ní sọ anything ẹ kàn máa dùn wọn nínú ó yá ẹ bẹ̀rẹ̀ ẹ má bá dùn wọn nínú ẹ bá ń dùn bàbá nínú mí ní sọ nǹkan kan mí ní sọ anything mí ní sọ ẹ bá dùn wọn nú mí ní sọ anything ẹ kàn máa dùn wọn nú hmm, ẹ wò ẹ wò ẹ má bá dùn wọn nú ẹ má bá dùn wọn nù ní dábà fún wọn ẹ má kọ́ sórí ẹ̀ pé mo fún wọn mo fún wọn lélẹ̀ mo fún wọn ní nǹkan báyìí mo fún wọn ní nǹkan báyìí ẹ má kọ́ síbẹ̀ pé mo bàbá àgbákòrè o bàbá Charles Olúmọ Olúmọ bàbá Charles Olúmọ ẹ má bá dùn wọn nù ní tí mo kàn fẹ́ nìyẹn bàbá ó ti wá kí mi ní ìmọ̀ tí mo fi sorí lọ́dọ̀ wọn wọn lè má pè wọn lè má kí mi wọ́n tún láwọn ń bọ̀ bàbá ẹ mẹ́wàá wọn ní no àwọn ń bọ̀ wá kí mi bàbá dẹ̀ tún wá bàbá èmi lọ́kùn tí náà wá bàbá one hundred and one years bàbá ti pé hundred and one years ah àwọn bàbá níbo àwa àwọn grandfather wa lélẹ̀ àwọn grand àwọn great great grandfather ẹ bá ń dùn bàbá ìlú ẹ̀yin olólùfẹ́ wa hmm, ẹ bá ń dùn wọn nú ẹ bá ń dùn wọn nú ẹ bá ń dùn wọn nú ẹ má dùn wọn nú sọ́ńtì má mi dùn wọn nú ẹ má bá mi dùn wọn nù àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín bàbá ah, bàbá yìí máa ń ṣàdúrà àmín àdébàlùkọ́ wá ayọ̀rọ̀ àgbàrá legend oríṣiṣẹ́ ẹgbẹ́ oríṣiwà oríṣilẹ̀ olùlọ́jọ́ lọ́jọ́ aṣọ ìrẹ́ báyìí kò ní fàyà aṣọ àpàlẹ́ rẹ̀ kò hmm. ní tí hmm. ṣé o ní hmm. ẹ̀rọ àgbàjọ. àmì ẹjọ́ bá ń pè nìkan ta ẹ bá ń pè nìbọdè ta ẹ nìbọdè àmì àmì àmì àmì bàbá bàbá bàbá bàbá tẹ̀mẹ́tì lè yàn án lọ́rùn náà nífẹ̀ẹ́ wa ara yín yá sí ẹgbọ́ ara wọn tún yá sí bọ́lẹ̀ bẹ́ẹ̀ni ah. Ah, bàbá bàbá bàbá àgbákò ẹ má bá ń dùn bàbá nínú ẹ̀yẹ èèyàn mi ẹ má bá mi ní sọ̀rọ̀ ẹ kàn má bá mi dùn wọ́n nú ẹ má bá mi dùn wọ́n nú ẹ má mi dùn wọ́n nú ẹ má bá mi dùn wọ́n nú ẹ bá ń dùn wọn nú ẹ bá ń dùn wọn nú ẹ bá ń dùn wọn nú ẹ bá ń dùn wọn nú ẹ bá ń dùn wọn nú ẹ bá ń dùn wọn nú kí ni kí ni bàbá nílò báyìí kí la sọ pé wọ́n nílò báyìí kí la sọ pé wọ́n nílò kí làwọn kan tán nílò báyìí. tó nílò ni constant money every month láti máa fi ra foodstuff àti owó yẹn wọ́n nílò tọ́mọ fúnra ń jẹ sílé lóṣooṣù àti owó lóṣooṣù àti owó oògùn bàbá ń lo oògùn ẹ má jẹ wọ́n ṣe nǹkan wọ́n sọ pírẹ́sà kan láìpẹ́ yìí wọ́n wá bàbá nílò kan máa lo oògùn wọ́n dẹ̀ máa ẹ bá wọn ẹ Mr James ṣé bàbá wa ní cash fifty thousand cash ẹjọ kó máa wá ẹgbẹ́ pé jọ kó bá ń wá kó bá ń wá ó ní bàbá nílò constant food ẹ̀ tó bàbá ò lọ ẹni ìwé ẹ̀ mọ́ ilé ni wọ́n wà ilé ni wọ́n wà ilé ni wọ́n ń wà hmm. ilé ni wọ́n ń wà ó yá ẹ bá ẹ bá mọ fún bàbá ní nǹkan ẹ bá mọ fún bàbá ní nǹkan ẹ bá mi fún wọn ní nǹkan ẹ bá mi dànù lọ́wọ́ bò wọn ẹ má bá ń ṣí ẹ̀ gan àwọn yẹn wò sí wọn sí ọ̀nà dára lọ́sàn yìí ẹ má bá ń tọ́jú bàbá lọ́sàn yìí bá wo kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn ọmọkùnrin yìí wọ́n bá wo kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn má bá fún bàbá ní nǹkan èèyàn mẹ́ta ń bí wọ́n ti fún ọ ní twenty twenty twenty thousand òun mẹ́ta ń bíbá yìí mo kàn fẹ́ kẹ́ ẹ fún bàbá ní nǹkan mi ní sọ ohunkóhun ẹ máa fún wọn ní nǹkan. ṣé kàkà ń ti kọ́ o bàbá look very strong my is looking very strong tẹ́ ẹ̀ bá rí ti foundation ṣe sí ẹ lè máa ṣe sí normal account yẹn ẹ lè máa ṣe sí mo fẹ́ mo fẹ́ mo fẹ́ pariwo nǹkan jáde fún bàbá kan tó lọ ń bì í ẹ̀yin wọlé bẹ́ẹ̀ kí bàbá ó yẹ kó sórí ó seven zero five four nine zero zero seven five one ẹ̀yin wọlé bẹ́ẹ̀ kí bàbá ẹ̀yin wọlé bẹ́ẹ̀ kí bàbá ẹ̀yin wọlé bẹ́ẹ̀ kí bàbá nóò pé kankan ti kọ́ o pé kankan ti kọ́ o ẹ̀yin wọlé bẹ́ẹ̀ kí bàbá. ẹ̀wọ̀n lẹ́fẹ́ kí bàbá ẹ lè pè sórí o oh seven zero five four nine zero zero seven five one ẹ kí bàbá mi ní jẹ́ kí bàbá ó lo táìmù jù mi ní jẹ́ kí pẹ́ jù mi ní jẹ́ kí pẹ́ jù wọ́n sì máa wà bí títí dìrọ̀lẹ́ díẹ̀ kan tó máa lọ mi ní jẹ́ kí pẹ́ jù lọ so láàrin twenty minutes mo kàn fẹ́ ṣe léyìí fún wọn ẹ̀yin tẹ́ fi tẹ́ fi lẹ́kẹ́ gbóhùn wọn mo dẹ̀ fẹ́ gbóhùn bàbá yìí o ah bàbá tí mo máa ń wò yìí mo dẹ̀ fẹ́ gbóhùn wọn o wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi báyìí you you feel like hearing his voice ẹ máa kọ́lé torí nẹ́tíwọ̀kì yẹn ni o. baba Charles Olúmọ baba Charles Olúmọ ah ọ̀gá ń lọ báyìí ó ojú ò ní tiẹ̀ ojú ò ní tiẹ̀ ò ní ṣe kò lè lọ́jọ́ lọ́jọ́ aṣọ omi náà kò ní fẹ́ àti àkúlé rẹ̀ kò ní ti ìwà àwọn pàpà fi yẹ tó ẹni ẹni ò ní pẹ̀lú bẹ́ẹ̀ máa rí ni àmì bàbá àmì bàbá àmì bàbá wa àwọn bàbá yìí wọ́n dàgbà àwọn bàbá yìí wọ́n dàgbà ok alhaji abdulsalam ìṣọlá sọyàolú. wọ́n ní kankan five thousand ṣé ṣé bàbá fúnra wọn ṣán lákàntì ṣé bàbá lákàntì ó yá ẹ wá pè fún mi ẹ wá pè fún mi kí n pè é ẹgbẹ́ fún mi níbi bàbá Abdulsalam Ìṣọ̀lá Sanyaolu ó oh, one eight one five eight zero zero seven one five Access Bank máa pè again Account bàbá fúnra wọn abdulsalam ìṣọ̀lá sànyàolú bàbá abdulsalam ìṣọ̀lá sànyàolú one eight one eight one five eight zero zero seven one five again again one eight one five zero zero seven one five màá pè lẹ́ẹ̀kan sí i. àwọn èèyàn bí wọ́n ní bàbá rẹ̀ ó kára ó lé o wọ́n ní kára ó lé o bàbá wọ́n ní yọ ọdún ìwẹ̀sà Abdulsalam Ìṣọ̀lá Sànyà Olú one eight one five zero zero seven one five one eight media ẹ bá ń pin ẹ bẹ́ẹ̀ one eight access bank one eight one five eight zero zero seven one five ṣé bí ìlànà láti máa wọlé sí bẹ́ẹ̀ one eight one five eight zero zero seven one five ẹ fẹ́ gbóhùn bàbá hello access bank ni o abdulsalam ishola sanyolu ẹ fẹ́ gbóhùn bàbá ẹ fẹ́ gbóhùn bàbá ẹ fẹ́ gbóhùn ẹ fẹ́ gbóhùn ẹ yẹ bàbá ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. ojú òní ti yẹ o ẹ̀rù ara ẹ̀bà o òjì o ọlọ́run á bùkún ẹ o. ẹ̀yin àmì ni káyìn máa ṣe ẹjẹ́ bàbá máa ṣàdúrà. àjọ yẹn ló ń bàyà o. ẹ̀yin lẹ nílò àdúrà bàbá ẹjẹ́ bàbá máa ṣàdúrà fún yín ẹ̀yin lẹ ní. àmì o àmì o ẹ̀jẹ̀ mo dúpẹ́ o ìjọ àmàdìyàn fún ẹ̀jẹ̀. Hmm. òní rẹ́mi o òní tàràkà o. ẹ jẹ́ tún àkáǹtì bàbá pè ẹ bá mi tọ́ kí ni ó ti kú ó ti kú ó ti kú. mídíà bá mi pé kí ni wọn wọ́n ní kára ó lé o bàbá àdà skul tẹ́ẹ̀dá wàdà skul tẹ́ẹ̀dá wàdà skul àwọn ẹ̀dá wàdà skul wọ́n ní wọ́n ní nọ́ọ̀tì bàbá kẹ́ ẹ pẹ́ o. àkáǹtì bàbá one eight one five eight zero zero seven one five access bank one eight one five eight zero zero seven one five hello sir. hello. yes sir ẹ ẹ ẹ ẹ ẹ ká sọ sir yes sir yes sir yeah, um, yes sir. bẹ́ẹ̀ ni sir. yes sir yes sir. Màá wọn náà fẹ́ fún yín three hundred thousand yẹn Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. pé o ìjì yé o. Àbí. Ojú òní ti ẹ o. Àbí. Olùmọ̀ púpọ̀ o. Àbí. Olùsọ wọ̀wọ̀ o. Àbí. Inú ẹgbẹ́ ayọ̀ la dùn o. Àbí. Ìwà pápá wà bí ìgbà. Àbí. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ òní pẹ̀. Àbí. Ojú ẹ̀ bàbá mi. Àbí. Àbí. Thank you sir. Thank you sir. Thank you sir. Ó fún bàbá ní three hundred thousand naira ẹ ṣe sà mo lè láwọn fẹ́ẹ́ fún twenty twenty thousand mẹ́ta lẹ́ẹ̀kan three sixty three hundred and sixty thousand ẹ̀ lọ́wọ́ five hundred three sixty five thousand ẹ ṣe sà thank you sir mr lee yes sir mẹ́ta ló yín yes sir hmm. yes sir yes sir <laughs> thank you sir. yes sir yes sir yes sir ẹ má bá ń ta bàbá ẹ bá ń ta bàbá lọ́rẹ̀ yìí ẹ bá ń ta bàbá lọ́rẹ̀ ẹ bàbá bàbá Charles Olúmọ àti àti ń pe àkáǹtì bàbá àkáǹtì bàbá ni àkáǹtì bàbá ni one eight one five eight zero zero seven one five àkáǹtì bàbá ni one eight one five eight zero zero seven one five. yes sir. yes sir. sir. àkáǹtì yìí ni mò ń sẹ́ndì yes sir ó dà sà ó dà sà. yes sir yes sir daddy yes sir daddy yes sir daddy yes sir. yes sir yes sir yes sir yes sir. Yes, sir. one eight one five eight zero zero seven one five ní ti baba access bank abdulsalam yosola Yolu. ẹ̀yin tẹ́ bá fìlà kẹ́ send the true mi náà ògo ní fọlọ́n zero one nine nine one three one five four four personal account ni o anity foundation ẹ̀kíní yẹn fẹ́ máa <laughs> so personal account tí baba ni mò ń pè báyìí tí baba yìí one eight one five eight zero zero seven one five access bank access bank ẹ bá ń dún bàbá nú ẹ bá ń fún bàbá ní nǹkan ẹ bá ń dùn wọn nú o ẹ máa táìpù tẹ bá ń ṣe síbí kí n máa kà á ẹ bá ń táìpù ẹ síbí kí n máa kà á bàbá tí a solúmọ bàbá ẹ kí àwọn èèyàn lé. òbí gbogbo yín lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin àti lẹ́gbàá o dandan ní kẹ́ sórí ẹlẹ́ ti sórí rẹ̀ àmín ẹ̀ka sórí rẹ̀ ti lẹ́gbàá ọlọ́run ẹni ẹlẹ́ni òbí pàṣẹ yìí ṣe o lẹ́gbàá ọlọ́run ẹni sùkúù dànù o lẹ́gbàá ọlọ́run ẹ̀ lọ́wọ́ kókó ọwọ́ o lẹ́gbàá ọlọ́run ẹ̀ fọ́ kó ẹ̀kú ẹ̀fọ́ mi yóò ẹgbẹ́rún ọlọ́run ẹni ẹlẹ́nu ò ní yìí ṣe o ẹ mo dúpẹ́ o ẹ o ẹ o ẹ máa rí ṣe o ẹ máa rí ṣe o ẹ máa rí ṣe o ní ẹnu ayọ̀ yẹn àgbàdo ẹ̀yà àgbà o ẹ mo dúpẹ́ o ẹ o ẹ ìfẹ́ o ẹ ìfẹ́ mi o ẹ ìfẹ́ ọlọ́run ẹ ìfẹ́ àgbàlá ẹ ìfẹ́ gbogbo wa o ayé yà á ẹni bá ló jẹ́ ìṣiṣẹ́ hmm. kò ló máa gbòòrò bẹ́ẹ̀ ni ẹni kẹ́ni ló máa gbé ah, pẹ́. ṣe bàbá mi mọ ṣe ẹmọ tó yà mí lẹ́nu bàbá ṣì wà active abẹ́rẹ́ ìfẹ́ yẹn ń sọ̀rọ̀ ni. Ah, wọ́n tún yà fíìmù relocation kan láìpẹ́ yìí wọ́n gbé fíìmù yẹn ní ọjọ́ alẹ́. wọ́n ya fíìmù relocation. recently ọjọ́ alẹ́ náà pé táìtò fíìmù yẹn episode méjì náà wọ́n tó wá yà uk náà ti wá doyin àwọn. hello sir hello.

Benz. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Error number. Amen, sir. Thank you, sir. Error, sir. Thank you, sir. Ẹtí títí ìrọ̀lẹ́ bíi four five four five nírọ̀lẹ́ sir nírọ̀lẹ́ sir Ben sir yes sir. Yes, sir. Yes. Yes, sir. Yes, sir. Yes, sir. Ẹran sir. Yes, sir. Yes, sir. Ah, bàbá ṣì wà active gan o. Bẹ́ẹ̀. Nfa tó pọ̀. Àwọn ọlọ́wẹ̀ mọ ara wọn. Ẹ́. Bẹ́ẹ̀. ni. Tọ́ba tún wẹ̀. Tọ́ba tún wẹ̀. Kí lè rán ṣe fúnra wọn? Àṣìbá àwọn olóyè òpin yẹn tọ́ba tún wẹ̀. Bàbá ẹ̀gbọ́n mọ́lẹ̀ ṣì máa wẹ̀ fúnra yín. Fúnra yín lẹ̀ wẹ̀. Láàárọ̀ yìí. Bàbá wa ó wà. Ah! tó bá wẹ̀ tán ẹ̀sà wọ́n tún máa ṣe training àti boxer wọ́n máa ń ṣe báyìí wọ́n máa ṣe báyìí ní pálọ̀ káàkiri wọn làwọn máa. bàbá ṣe bàbá ṣe ṣe lè náwó yẹn bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀. <laughs> bàbá ṣe àṣojú wọn. <laughs> Ah! fún ní nǹkan ẹ má máa ń dá nǹkan fún bàbá ẹ ló sà yẹ sà àwọn kọ̀ọ̀kan ló ń rí pọ̀ yẹn o. kò sí wàhálà àwùyá ọmọ ọmọ pé nípa obìnrin. yes sir. kò sí wàhálà. yes sir. ọkọ̀ bẹ́ẹ̀ méjì tó wọlé ní. yes ẹ̀ẹ́ ó máa wọlé ó máa wọlé sí. bàbá yẹn dúpẹ́ lọ́wọ́ àwọn náà fún yín ní three hundred thousand. àti èrò mo dúpẹ́ lọ́wọ́ ẹ o àjọyọ̀ yẹn kò ní bàjẹ́ o àti àbálẹ̀ yẹn kò ní tí o ìbàbọ̀ ọ̀pọ̀ kì í ẹjọ́ mi o ẹ̀yẹ lẹ́yìn òní pẹ̀lú ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o. èèyàn fún bàbá lówó thank you sir thank you sir yes sir thank you sir yes sir yes sir yes sir yes sir mo fẹ́ tún àkáǹtì wọn yẹn pè mo ti rí one eight one five eight zero zero seven one five hello sir yes sir. okay sir okay sir àti ìrírí sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir yes sir amen sir ẹ ṣí sir yes sir. Mm -hmm. Yes, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Amen, sir. Amen, sir. Amen, sir. Amen, sir. Amen, sir. Amen, sir. Amen, sir. Yes, sir. So àkáǹtì bàbá àkáǹtì bàbá one eight one five eight zero zero seven one five one eight one five eight zero zero seven one five. bàbá àwọn bàbá bàbá ò ní o <laughs> ẹnìkan ní bàbá àwọn ní o bàbá ò tí ì lọ o bàbá ò tí ì lọ o bàbá ìgbà wo ni bẹ́ẹ̀ dé yín ìgbà wo ni bẹ́ẹ̀ dé wọn wọ́n ti ṣe ẹ kí ni kí ni date kí ni date birthday wọn. Mm, twenty five February. twenty five February. twenty five February yóò ṣe é ṣe so wọ́n ti ṣe báyìí. ọ̀ ṣe rárá o òkè bẹ̀rẹ̀ wọ́n ṣe wọ́n ṣe nǹkan máa ṣe pọ̀ ní august august wọ́n strong the line yẹn so bàbá ti pé one oh one ah ah ẹ bá ń tẹ ọ̀mà lọ́rẹ́ àkáǹtì wọn èdè one oh one ẹ má bínú o. <laughs> àkáǹtì bàbá abdulsalam ìṣọ̀lá sànyàolú abdulsalam ìṣọ̀lá sànyàolú one eight one five eight zero zero seven one five access bank one eight one five eight zero zero seven one five access bank ní àkáǹtì bàbá àwọn èèyàn ń bọ́ bàbá lówó ó yẹ bàbá fún ọ lówó ẹ gba fóònù bàbá. ló bá lọ tó ilé ìdáná dá bàbá rẹ àwọn náà àwọn náà ń ṣe owó ẹ̀ fúnra wọn tàbí kí àwọn èèyàn mo ti ń gbé wọn bọ̀ lọ́sàn-án. ẹ̀jẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yìí o ojú òní kì í o ẹ̀ẹ́dì ṣùwà ẹ̀ẹ́dì ṣìlẹ̀tẹ̀ ẹ̀ẹ́dì gbogbo ọlọ́jọ́ náà o aṣọ yìí kò ní fẹ́yà o àti àpàlẹ yìí kò ní tí o ẹ̀ẹ́dì jẹ́ ẹ̀ẹ́dì gbẹ̀ẹ́dì àrí o ẹ̀ẹ́dì ìjọbi ẹ̀ẹ́dì ẹ ṣé o ẹ ṣé mo lọ́wọ́ ọlọ́run mo lọ́wọ́ kristi mo lọ́wọ́ àgbàlá gabriel o mo dúpẹ́ lọ́wọ́ olùkúkúrú olùkúkúrú bẹ́ẹ̀ ni ẹni ẹni ọgbẹ́ni mo dúpẹ́ o lọ́wọ́ ẹ̀rọ mi o mo dúpẹ́ òní ìṣúwà wo òní ìṣúyẹlẹ òní mọ́tò ọlọ́jọ́ àwọn ọmọ ká lè dé pin ẹ̀ báyìí bá wà fi sí access bank ẹ fi sí ká lè pin ẹ̀ e, access bank. bàbá bàbá bàbá mi bàbá mi màá rí yín pẹ́ mo sì máa wọ́dọ̀ yín bàbá máa wá àgbàlá ẹni bẹ̀rẹ̀ la oríire dìde. ẹ bàbá kílẹ̀ sọ. bẹ́ẹ̀ni. ẹni tí wọ́n ṣe kéde. kéka ẹ da ẹsẹ̀ wọlé. kí dẹ̀ wálé ah, yín bàbá. I want leave, Baba. I will come to your house, Baba. I'm coming to your house. I am coming to your house. Màá tún gbé bàbá rọ̀lẹ́ lẹ́yìn ẹ̀wọ̀n máa lọ. Ẹ bá fún bàbá lówó. Kí ló wà ní àkáǹtì tẹ́lẹ̀ kó tó di pé ó ń ṣe? Sísè wa bẹ́ẹ̀ Eh, Mo fẹ́ mọ nọ́ọ̀kú bàbá lẹ. Ah! Ògùn ni fún Jésù. Àbẹ́ ìdíwọ́ sáwọn èèyàn. Ẹ bá bá fún bàbá lówó. <laughs> Ẹ ìdíwọ́ sí wọn bàbá ẹjúwọ́ sí wọn ẹjúwọ́ sí wọn ẹjúwọ́ sáwọn yìí. ẹ ṣe olùgbẹ́ lọ́wọ́ yìí o hmm. olùgbẹ́ lọ́wọ́ yìí o hmm. olùgbẹ́ lọ́wọ́ yìí o hmm. ẹ̀yà ọmọdé lágbà àti àgbà àti àwọn ọkùnrin obìnrin àti ẹ̀yin màmá mi àti ẹ̀yin bàbá bàbá mi àgbẹ̀dúgbẹ́ lọ́wọ́ yìí o ẹ̀mí ṣiṣẹ́ ẹ̀mí ṣíwọ̀ ẹ̀mí ṣílẹ̀tì ẹ̀mí gbọ́dọ̀ lọ́dọ̀ aṣọ ìgbìyànjú ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ọjọ́ tí akérèdọ́gbọ̀n tó bá ti tako ìlú. ee bàbá ti tó action ẹ lọ action àgbákò. ẹni wá dára o àbí ṣíṣe o. àbábá yìí kábíyèsí rẹ o kábíyèsí rẹ o àwọn tó ní ẹ̀mí gígùn